لا تعبدون إلا الله لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم تقتلون أنفسكم وتخرجون فريقا وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارا تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل منكم إلا فما جزاء فما جزاء من يفعل ذلك منكم إلا إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون wọ́n jẹ́ àrógún mọ́jẹ́ àrókẹ́ náà alhamdulillah rabbil alamin والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام wa rahmatullahi wa barakatuh. ọ̀pọ̀lọpọ̀ ìfọwọ́wọ́ àti sọ́wọ́n mùsùlùmí o akọrọ ẹ̀kọ́ ìkẹwà ti kẹrì fún sallallahu alaihi wasallam ẹ̀kọ́rọ̀ àwọn ẹ̀dẹ́gbẹ̀ fún wọn lọ́dọ̀ pàdésàlẹ̀kọ́ kí á nàbí pàdésàlẹ̀kọ́ láì àti àwọn ẹlẹ́rẹ̀ àti sọ̀hábà ẹ̀ jẹ́ wọn náà wọn tó kẹ́ pẹ̀lú àbí sallallahu alaihi wasallam ọjọ́ tẹ́lẹ̀ olórúkọ láti gbára rẹ̀ lẹ́ níbi ìyá ọlọ́run subhanahu wa ta'ala tí yóò gbogbo kan láti gbara ilẹ̀ àfi kéwọn pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀rọ̀ tọmọkùnrin ẹbọ abẹ́wọ̀kọ̀ tọmọkùnrin wà mọ̀nàfíkì àmọ̀ ìfìjọba sọ́wọ́ àpẹẹrẹ kó sọ ìgbé àtẹ̀yìn bí kọjá pé táàmù sọ yóò rà sí bàtà máa ṣe tàbí táàmù ṣe yóò rà yàtọ̀ bàtà máa sọ á jẹ́ àmọ̀ ni mẹ́jọ àgbàdo lórí kúrò ẹ̀kọ́ lọ́wọ́ nítorí kọ́kọ́ wá tààkùwá ọlọ́run subhanahu wa ta'ala mọ́sá àbáni gbọ́jú bá sí ń fẹ́ lọ wọ́n rẹ̀ kò sọ̀rọ̀ tá a bá ń dọ̀kẹ́ bẹ̀ jí ọ jẹ́rìí fún àní mẹ́jọ ọjọ́ ìlera lórí ní ìjẹjọ àbọ̀rọ̀ lórí àwọn àsọtẹ́lẹ̀ subhanahu wa ta'ala sọ fún àbáni Israel àti bí wọ́n ṣe kùnà láti máa tẹ̀lé àwọn àsọtẹ́lẹ̀ náà alọ́sùn àwọn ọ̀tá ń sọ ilé ìfúnra kámọ́bà àyà táwáyà yẹn a sọ̀rọ̀ ní ìjẹ̀jọ́ lórí ọ̀rọ̀ alásùnmọ́ àwọn ẹbí wa báwo ni àṣẹ bí gbẹ́bí wa dà ní pọ̀lọ́pọ̀ àdìrí ràpà ọ̀rọ̀ ajé wa ẹgbẹ́ bá lè tó ọjọ́ ìgbà tí wàá gbà ní mọ̀lẹ́bí rẹ ti ń dàrú wọn wà ní méjì náwó sí pé dàrú àyàfo iná ní dàrú tí èsì ìjẹ́ wípé àdúsí kankan ń dẹ́gbẹ̀ wà wọ́n ní ìyẹn sí ń tọ́ a ní pé ìsìláàmù kan ló ń tọ́ ọ̀rọ̀ ẹ̀mí yẹn bákan náà a sọ nípa àwọn èèyàn kan tó dé bí ìbí ìsìláàmù tó kọ́dà ètò bá tó wọ́n àfún lọ́yàn àwọn bí wọ́n ṣe ń fi ìfẹ́ hàn síra wọn a sọ̀rọ̀ kíso abdullahi musaad tó jẹ́ ọmọ ìyàfó olóògùn àfáì níbi ìjọ ìyàpọ̀ aṣọ tọ́sẹ̀lẹ̀ pẹ̀lú àwọn hawazin tí abdulsalam mú lọ́dọ̀ àwọn fámìlì yẹn aṣọ ṣùgbọ́n ni àwọn ìlànà ọ̀pọ̀mọ́ ìlérí àwọn sì bí nǹkan míì tí àwọn sọ̀rọ̀ tó kà wípé أعوذ بالله من الشيطان الرجيم والمساكين نعم حبيب alimasakin ọjọ́ jamu fún miskin aláìní alifukọrọọrù tí wọ́n pè ní fakiru àti miskin sí ẹ̀kọ́ ndẹ́gbẹ̀rún lẹ́rọ́ tá a sì ní tí ẹ̀ tó dúra wọn lọ lọ́dọ̀ yorùbá lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n ní tálákà ṣùgbọ́n tálákà tó ní sínú ọ̀ wọ́n kò ní tálákùtà lọ́n sọ́mbẹ̀ o àti ojú kìíní àtọ́jú kejì rẹ̀ ló fi òsì tawá àwọn ọmọ ni wọ́n yọ miskin láti bi sukun ẹn tó jẹ́ pé ẹni ìbò rẹ̀ ló ń gbà kọ̀ọ̀kan dídákẹ́ jẹ́ sani wọ́n ní hum unasun askanati umuli haja bùkátà tá a máa gbọ́ láyé bí ba ti ń kàn bá abúlé ẹ̀dá sí ni bóni tó ń kálukú yín wípé owó filẹ̀ àtọ́ni sọ́wọ́ lẹ́nu omi káyọ̀ kẹwì ẹnìkan mọ̀ ní tó jẹ́ wípé gbogbo gbèsè ayé rẹ̀ kìí jìnà lẹ̀ bẹ́ẹ̀ débi tí fi ń sùn kò jìnà lẹ̀ kò ní bẹ́ẹ̀dì bìlẹ̀ yẹ fóòmù kọ̀lága ńlẹ̀ ìmúlá tirẹ̀ yìí Allah subhanahu wa ta'ala máa ń sọ̀rọ̀ Suratul Balad ó ní aw miskinan àbíká àmì ọmọ lọ́sọ́dọ̀ aláìní dáàmẹ̀tìrọ́bà ẹni tí ń bẹ́ pẹ̀ sọ́rẹ̀ ẹni ìpè ẹni kí ni o kódà bọ́ yọ ọ́ bì kan kò ní ju ẹni tí ẹ máa ń sáré gbàgà fún ní ìyọ̀tí ọ̀yọ́ ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní òsì bó sì ṣe máa ń dírẹ́sì ìrànlọ́wọ́ bá ń sọ kò sọ fún wa pé tó ń bá táyọ̀ lòsì kọ́mọ́sẹ́sì fàtẹ́kùnlọ́ mr tarleton bágbára ọ̀rọ̀ ẹ̀ bá wá ṣe ma o náà ni ó ṣe lò kílẹ̀ rí wa lórí eléyìí jaa fi sahihayn min hadith abi hurayra radiyallahu ta'ala anhu an sàlám anafukọrọ alimuhajirin àwọn tó dẹ́pẹ́ ìfẹ́lẹ́ fọ̀nà lẹ̀ láti makawa Madina ìlọsọmọdà láyé ni wọ́n ti apọ̀ Madina àmì nǹkan islam sọ fún ẹ pé kó tó máa ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó wò òdìwó lè ṣe àtọ̀sàsálàm الأموال أهل التثور àwọn tó lọ ń fún lọ́wọ́ nínú àwọn tá a jọ ń tẹ̀lé ọ wọ́n ti lọ bí darajati l'ula ó ti mọ́wọ́ òkè níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala kí làwọn afẹ́ rí mú báyìí àbí ni mímọ̀ ẹ̀dá kí lè rí tẹ̀ fi sọ báwọn wọn ni à ah. tòótọ́ àjọ ń pe kálímọ̀ la ilaha illallah ni yusalluna kama nusalli àjọ ń pàdé mẹ́sálásí náà ni wa yasumun kama nasum bí kọ́dà ìgbóhùn àwọn àbọ̀ wípé wáyà tàṣọ́dẹ̀kù náà wọ́n láti tàṣọ́dẹ̀kù àwọn ọmọ tó ń sàánú tí wọ́n mọ̀ sí sàárà àwọn òní táìsí wàyúùtì kú náà wọ́n là nùtìk àwọn tó máa bọ́kùnrin ẹ̀rú yìí tó ń sọ́fà ní pépé ìwé bọ́kùnrin ẹ̀rú kan gbogbo oríkèéríkèé ara ẹ̀rú náà lọ́wọ́ sì máa lóríkèéríkèé ara ẹ̀tọ́ bọ̀ kó olùkú ẹ̀rú nù náà àwọn òní amsa wa ni afala adullukum ala shay sai kin koyi min kakakan tẹ́ ẹ bá fi ṣe nǹkan náà tùdìrìkúnà ní ìmọ̀ sàbákọ̀kùn àtẹ́ ẹ̀wò pé ó ti ṣáájú yìí ẹ̀ bá wọn. bákan náà wà jẹ̀sìbìkúnà ní ìmọ̀ bá àdàkùn ẹ̀ tí bá ń pọ̀ lẹ́yìn kákíyà sàbùkíyà àti bàdíyà ìgbáwájú ìkẹyìn àwọn tó níbi ìbá sọ̀rọ̀ ìjọba àlọ́ tó ní tí ẹ bá ti ń ṣe ìkẹyìn ẹ bá wọn tó ti lọ sáájú yìí àwọn òní ẹnu ṣé bí sàbẹ̀ sàbẹ̀ nu tẹ́ ẹ bá ti ń ṣe ìkẹyìn àti ń bọ̀ yìí wọn ò ní tó yín sáà pẹ̀lú tó ọdẹ́lẹ̀ gbogbo àwọn afáàní káfíyè sínú kọ̀ọ̀sẹ́yìn àwọn àpẹyà rẹ̀ tí wọ́n bá ní sọ̀hábà mẹ́nu wọ sọ̀hábà mẹ́nu wọ sọ̀hábì táàní sàádé òǹlẹ̀ tọ́jú wípé ìṣítàmọ̀ sàṣọ́là ọba nàbí rẹ̀ báyìí ọgbọ́dọ̀ rẹ̀ báyìí ó rẹ̀ báyìí ó sì gbẹ tọ́lọ́ bá kò sì kú òlòlù ẹ̀sìn padà mọ́ yálà okú sáájú àlùkù ni o yálà lẹ́yìn tó kú ni o wọ́sáwà lórí islam àì máa mú definition sàdé wákàwá pé kúndùn mọ́rọ́ àti sàdá gbogbo ńlá ti rábẹ̀ bí tó sì gbàgbọ́ àwọn tó fọ́jú nù wọn ọ̀rẹ́ díẹ̀ sí náà gẹ́gbẹ́ olùgbòrò ìdúráyì ẹsẹ̀rẹ̀ ọgbàrù malik àtẹ̀wé mí mímí bá nù sọ̀hábà tọ́jọ́ wípé mo rí náà ṣùgbọ́n tá a bá padà sáyẹ́tà ń lọ yìí àti àwọn bá kọ̀ bọ́ sàbẹ́ papọ̀ kọ́nà wáhídà wọ́n ẹsẹ̀ bẹ́ẹ̀ wá ṣùgbọ́n nínú àfúrọ́ọ̀dì ẹ̀yọ nínú mà alẹ́ máa rí nu àwọn táwọn sọ̀rọ̀ ní ìsìn ẹ̀tọ́ nímọ̀ ìtúsà àbẹ́rù ní ìlọ ó lè wà nínú àwọn táwọn gbáyé ní ìsìn alẹ́ rẹ̀ ń tí ń ṣe ìbàdà ìtúsà àbẹ́rù ìlọ tába ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ní ká máa mẹ́rin wa jẹ́ àti sunan ìdàgbà ìmájà ẹgbẹ́ sísan jọkàn ó ní ya Rasulullah ìsìláàmù tẹ́mi gbá ìlú sí ó láàmà kírun ámà sí nǹkan inni la uhsin an ata'allam al-Qur'an Qur'anu èmi ọmọ aká yìí sásì kírun bóòlù sí máa sí àbí wà ní kòkòrò máa wí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd ila akhiri hadha adh-dhikr fi dípò fáti àti ẹ̀rù ẹ̀dàkùn èmi àti ìta àmàfáàtíà kíláàrù sí sàbẹ̀ tí ẹ pè lábala bẹ̀rù a nímọ̀ ìjùlọ bá àbá àdìmọ̀ ìjùlọ nínú ọ̀rọ̀ sọ̀hábà tí è kí lóru kí lè rí wa jàpil musnad ẹ̀yẹ́dùn ahmed mẹ́gàdí alìlì jẹ́nà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ rẹ ẹnì kan wò mọ́sálásí ní ìsìn ẹ̀tọ́jú mọ́ dáadáa ọmọ àlìjẹ́nà ni. fẹjẹ́ ọ̀la rọ́jùmọ̀lá ànsọ́ ọkùnrin ànsọ́ rí rìwáyà kan kọ́mọ́ tó sẹ̀yìn ìdìní rìwáyà tí ẹ ti dá tẹ́ ẹ bá ti ń kà ní ìsìlá yé lórí àdìpọ̀ fẹ́ sọ yìí tẹ́ ti bẹ́ ní àdìsù tí ẹ bá ti lọ dá akọ sọ̀hábí yìí bẹ̀ ẹ̀dùn afánilẹ̀ kan ṣùgbọ́n rìwáyà kan fẹsẹ̀ múlẹ̀ torí pé wọ́n sọ̀rọ̀ àbá kan tọ́jú àbá aládé ìdìní north àwọn sọ̀rọ̀ yà àdéfè afáwọn adó àfa àdéfè tí mo fẹ́ mú wáyé mo ní kí n ṣe dọ̀yìn fún àwọn akótókù rẹ̀ kalẹ̀ wọ́n wá sàlàyé fún ẹ pé ebi ẹ bá ti gbó ọ̀nbẹ rọ́jú lò tàbí bí wí iná fẹsẹ̀ múlẹ̀ tẹ́ ẹ bẹ́ẹ̀ pẹ́ tẹ́ dáa fún ẹni yẹn tí ẹ ń lẹ̀ sí nǹkan kan nínú àwọn ìsọ̀rọ̀ ni àwọn ìsọ̀rọ̀ ni ṣùgbọ́n ẹ dáa fún ẹ àdìsí ìfẹsẹ̀ múlẹ̀ wọn gbogbo bẹ́ẹ̀ gbogbo lé lọ́sẹ̀ wà kílẹ̀ kọ́ kó wà kó kún àfa wa náà àfa sì padà jazaakallahu khairan alákùnrin ká ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ ó sàwọlé jọ́nà nígbà tí ó wọlé nàálẹ́ bàtà ìdíje kọ́dà ọ̀nà nàálẹ́ bíyà ti ṣìmá ọwọ́ ọ̀yọ̀ òsèlú fi kó bàtà méjèèjì wà lùyàtùhù tánpífù mẹ́wàdù èyí àwọn àgbẹ̀sẹ̀sẹ̀ sókè nǹkan tó tó láti bí irúgbọ́n rẹ̀ báyìí. bọ̀dá apámọ́ àṣé oore ni irú mọ̀nkẹ́ tó ọba yìí náà fi lọ́ba àjókòó gbẹ̀rù sàdéhùn pé ilé ìmọ̀ tó sábà bá kiri náà ṣe ojú gbọ́dọ̀ wọlé kí mẹ́sì ó mọ́rù kiri lójú mi làbí sọ́rọ̀ sàdéhùn àbí kan lẹ́kọ̀ọ́ tí ọkọ̀ ọ̀dọ́ nǹkan kú sàwọn òbí ẹmọ kò kú mọ tí wọ́n wò ó sí wọ́n túká ó tún sọ́kẹ̀dẹ̀ àbí tó ń pọ̀ lẹ́kọ̀ọ́ àbí ni yẹtù lálẹ́ kùmọ̀ lẹ́ àn rọ́jò mi àlè jẹ́nà ẹnì kó sọ wọlé lẹ́sẹ̀ ẹ tẹ́jú náà dáwọ́ ọmọ jẹ́nà ni. fàjẹ́ àbálẹ̀ kùmọ̀ rọ́jò ọkùnrin àlọ́ mi wọlé ọkùnrin kó bàtà rẹ̀ sí ọkùnrin kó bàtà rẹ̀ ẹ̀jẹ̀ jùlọ sọ́wọ́ rẹ̀ sí. wà ní ìyàtọ̀ tàǹpẹ́fù mi wà ló èyí bẹ́ẹ̀ sì dùgbẹ́ rẹ̀ kan tó tó tó láti di kíni o láti gbàgbọ́ tó sẹ̀sẹ̀ náà o tó rìn náà bí láti dó. sàbí lè léyìí ìgbàlélẹ́yìí o sí ìrọ̀lẹ́ ó sì mọ sùn báyìí lóru báyìí bóyá ilé òní máa parí tó kú àrí máa ń parí ojú báyìí àbẹ́ àrùjọ ẹ̀ náà ní sọ́kà tó tàbí yọ wọn tuntun ká ó bẹ̀rẹ̀ dá àbí ẹ̀mí yẹ́n tó lẹ́kùn láàrín ẹ̀ tó máa wọlé ẹnì kó tó wọlé ní ìsìnsẹ́ ọmọ ìtàn náà tó ní nígbà tó wọlé ọkùnrin tó wọlé ó fẹ́ wọlé àwọn ọlọ́sẹ̀ irúgbà tó ń bá tó tó ìmọ̀lélẹ̀ Abdullahi abdulhas bí ẹsẹ̀ tó bá ní ọ̀rọ̀ ọwọ́ ń wọ́n lọ mọ̀rú sẹ́tíǹsì téèdì tó di báyọ̀ bí ìbílẹ̀ ẹ̀ka ìtàbọ̀ ó wá ìbílẹ̀ àkọ́kọ́ oyè náà ẹ̀ẹ́kẹ́jì oyè náà ni ẹ̀ẹ́kẹ́ta oyè náà ni kéèyàn ọ̀yà àtẹ̀tẹ̀ mọ́tò lẹ́lẹ́ yìí ṣe o kéèyàn ló tètè máa tẹ amọ́nú ẹ̀ lọkùnrin ibà dọ́gbọ́n tẹ̀lé tẹ̀lé bọ́kùnrin sì délé rẹ̀ ẹ bá kálẹ̀ sáwọn ọ̀sàkàtì ẹ̀kẹ́kùn ọ̀bá èyí ni mo wá rí lóṣù òlé o ó ní làhàìtù abi inú ìwáyà mi inú ìwáyà mi gọ̀ọ̀dọ́pù abi bá mi sẹ́mi máa ń bínú sí yàn táwọn ẹsẹ̀ wò. mo ti á ní ìwò ní wáyé fún ìdíjọ́ rẹ̀ ta. fẹ́ẹ̀rẹ̀ ìgbà tó wíyá ilé tó o bá sì gbàgbé ọ̀dọ́ ìgbà tó mi kí n fara ṣe sílé rẹ̀ náà ti búra fún báyìí àwọn ìyá lágbára kan láàrin àti ọkùnrin ọ̀fẹ́ rí hàn inú mọ̀ gbà ọkùnrin kò burú mọ̀ bọ̀ lọ́ba pẹ̀lú ìbéèrè ọwọ́ àdé ó pẹ̀lú ọmọ àdìjẹ náà ọmọ sáálé kò sí ní lápá mú jẹ̀mọ́ra ìkàlọ́ òkèdè ó dúró pé sàbí náà tó parọ́ sàbí ìlú tó parọ́ wọn sábà yọ ọjọ́ oṣù fẹ́ máa wọn fẹ́ sikẹ́ ni o ọfẹ́ máa à ń bọ̀ ó wà ní ọkùnrin fúnjọ́ kìíní fúnjọ́ kejì fúnjọ́ kẹta ó wà ní kí ilé ìwà ìsìlámù ìsọ̀tọ̀sọ̀ yìí tí wọ́n bá ti dọ̀sùn lóhùn abúlé ìgbàmùsùn lásìkò mi sọ yóò ti jílẹ̀ yóò mọ̀ wá sọ̀rọ̀ yìí lọ́kùnrin ọmọ ọ̀hún ngbọ̀bá pẹ́ yóò tó yí gbẹ padà ṣùgbọ́n kankan wá ní tó bá ti yí gbẹ padà báyìí zikiri yóò mọ̀ tẹ́lẹ̀ jáde yóò tó sọ̀rọ̀ lẹ́yìn kẹ́kẹ́ ìwádìí àgbàjọba tó pàṣẹ láti ẹ̀dùn ni jọ́ọ̀kì lọ báwọn bọ̀lọ́ wọn lẹ́nu nìyẹn jọ́ọ̀kì tó lọ àbùbísì ní fún ìkànnì àbí tíjú mi ní fún ìkànnì nígbà yọ̀ọ̀dà ọkùnrin sọ́dọ̀ ọlọ́run tí wọ́n náà rò pé ló fi tètè wà jẹun náà ó ní ìsìn nǹkan kan fi tó rí ó ní jẹ́wọ́ fún mi o ó ní wùmí jẹ́ kọ́kọ́ jẹ́wọ́ fún wọn náà èmi àti báà mi kankan mo ló ń wá ọmọ ìbàdà tó ń ṣe ń ń jọ tó padà ní sọ̀bá yìí ọ̀sán ọ̀la ló sí o ọkùnrin ni kí mo ń ṣe fọ́nà mi ò ṣe kọ́ ju tóun rí náà lọ bí mo ṣe ń lo ilé ayé mi náà lọ bí abdulayi ti à ń bínú lónìí ẹbí ẹ ní pé kọ̀ọ̀kọ̀ ọ̀gbọ́n ọkùnrin sẹ̀sẹ̀ wàá pè padà wípé ẹ hmm, ń ṣe nǹkan kan ju tó ń rí náà lọ kọ́lá kẹ́lẹ́ pé mo jìnnà tẹ́lẹ̀ tàbí ìfẹ́ kọ́ ọ̀rọ̀ náà ṣùgbọ́n kan ti rí wípé la ahsudu ahadan la ajidu fi qalbi ghillan nínú ìwáyà mi bí ṣáà لأحد من المسلمين ولا أحسد هذا على خير أعطوا الله إياه nǹkan méjì mo kàn kí ìsìnkú mo máa ń ṣe nǹkan àkọ́kọ́ ni wípé ọlọ́run ò so oore fẹ́dà kan rí kí mo wà ní oore kí mo máa bí mi kò sí lẹ́nu mi ẹlẹ́ẹ̀kejì wọ́n là ájú fi nafsi gírílẹ̀ gírílù lè dé ìlànà wa ó ní làhàbàbílà òmìnirí tú yorùbá náà tọ́lọ̀ ń kọ́ àkókò amásọ̀ kàkàkàkà kàmá bẹ̀rù gan pé kọ́ mọ́ wà ló ẹgbẹ́ yẹn wọ́n lè àtijọ́ àlùfíà kúrò bí náà gílan gíṣù náà dẹ̀ gbé bẹ́ẹ̀ gbogbo gbé yóò sàṣe pàtẹ́nì kejì ìgbẹ́kẹ̀lẹ́sẹ̀ ìmọ̀ gbọ́dọ̀ pẹ̀lú àti gbẹ̀rọ̀ mọ́ àṣírí ti tú ọwọ́ ti bà wọ́n àti ibi abọ́ sí ìyìn ìgbẹ́lẹ́gbẹ̀rún ní gbèsè ayé ó wá ní jẹ́ pé tọ́lọ́ ń wò mọ́ láàánú in tí ń dọ́gbọ́n sọ fún ni wípé ẹ̀mí ìrún mọ́ kò sí dúdú bàjọ́ ẹ̀ abdullahi bin abdullahi sọ gba mọ́wé làbújẹ hàn fi kàmá sí pé tó ń sin tẹ́lẹ̀ ní fi sọ nǹkan tó sọ wàhálà lẹ́ni láàrùn déégù obìnrin wa ń dáhùn ní olùwáyà mi àṣẹ ń tẹ́wọ̀ èkó lè ṣe rè tẹ́lẹ̀ bí òfin sọ báyìí sí a ní olùwáyà mi ọ̀sọ̀ pé sí pé ń tágbára mi ò lè kárẹ̀ tí lè ṣe. jẹ̀mọ́ra èèyàn mélòó mú wa ká dúró absa sẹ́lẹ̀ nígbà tó ní wípé jàbẹ̀ hadith Abbas hadith ìmọ̀ gbogbo ìgbà wá lórí òkú ayélujára kọ̀ọ̀sẹ̀ kọ̀ọ̀sẹ̀ àmì ntọ́wá kó ojú oorun ni wọ́n wọ́n fi musnad hasan kejìjọ́ rẹ̀ oníjàdíyà máa rẹ̀ mú kojú bá a ọ̀rọ̀ sọ̀bísì retí rẹ̀ sọ̀hábà retí rẹ̀ bá sàn sí wọlé ọ̀yá ọ̀rẹ́ fasọ́lá rí fàkọ́ fasọ́lá tajawaz àmì bara kírun bó ti wọlé aláàbọ̀ sọ́ fẹ́kọ̀ ẹ̀rọ̀bọ̀dì yọ̀ wọ̀nyí rẹ̀ màá sọ tó ń mi fún yín àtàní fi ahsani sura mọ́júmọ́ ìlú náà bá àdéwà bá mi lójú o fèsì lójú ayé o èèmọ̀ tí ìrì ń tọ́lẹ̀ wà tó bẹ́ẹ̀ rí o ìwọ̀n pé ya Muhammad ìrẹ́ Muhammad àjẹ́jìrì fi mà yà tásùn fi ìlmẹ́láwì àlá àlùmẹ́láwì àlá àwọn mẹ̀lẹ́kà kì í súnmọ́ lọ́wọ́ bá jù àwọn àbákò ní hamadu arúṣì sọ ọmọ tí ń di ìrẹ̀ sí lọ́rì sí ìsẹ́mà àrùbí ni wọ́n máa àrùbí ọlọ́ni ẹ̀ jẹ̀ sí kẹ̀kẹ́ lọ́sọ̀ọ̀mà àrùbí ni wọ́n máa ọlọ́run tó bí yá Muhammad táwọn fi rẹ̀ fẹ́sùn sọ ọmọ ní tàbí kẹ́kẹ́ sọ lùdù jẹ́ jẹ́ sí lọ́pàá níbi wọn àwọn tuntun bí lẹ́lẹ̀kẹta ó ní fàwọ́dọ̀ àyẹ̀dẹ̀ òun bẹ́yìn náà sì yẹ́yìn lẹ́lẹ̀kẹta lọ́wọ́ wa gbọ́wọ́ sí mi láyà báyìí mo sì ń rí tututu ọwọ́ ọlọ́run sọ̀tálá dé mú ọkàn mi ìgbà ọlẹ́ jẹ̀mọ́ ẹ̀rí bọ́ọ̀lù ṣe bẹ́ẹ̀ dà sísítẹ́ẹ̀mù rẹ̀ sí ẹ̀mẹ̀ kò bó ṣe rí ọwọ́ àti báyìí ó ti gba alára tó tọ́ ṣùgbọ́n sí yóò kún tí wọ́n ti tẹ̀ gẹ́gẹ́ báyìí kí ló ṣe bó sì bọ́ọ̀lì láyà báyìí mo sì ń mọ gbogbo tí ń bẹ ń sàlẹ̀ ilẹ̀ délẹ̀ keje àti gbogbo tí ń bẹ ń sánmà. inú fi jẹ́ pàdé bí ò ṣe é mú lọ́tà wọ́n mú rìn tí wọn ò mú sí òtí ẹ̀rìn ọlọ́run ti bó ṣe òórùn àdàbí sì kírun kú. pé àwọn sàlọ̀lá mọ́ ó sì sáà láǹtì ẹ̀ ó wá nílò lókè àlẹ́ àwọn àgbàlagbà lọ lókè àgbà méjì náà ni ọ yẹ wo ó sì dùn lórí odò ó dùn akọ̀yẹ̀ kíbla ó sì kàṣẹ́ dùn ókè bó láti sábà lára olórí ń gbóná kí ló bá ìsàgbà rẹ jẹ́ tàhọ̀rọ̀ yóò máa fún gbàǹdà èyí tí inú ti náà máa dùn kọ́nà òtí ẹ̀ èmi sí ẹ bàbá bí ogun ọdún mo tó fi lé lọ etí fi ń tàn náà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ alásọ̀ wa ń bí ẹ̀kọ́ sọ ìfọwọ́ ni mo ti máa alásọ̀ tó ti máa ó ní yàtẹ̀símọ́nà fi dàrọ̀jà ti wà kàfàrọ̀ àwọn nǹkan tí ń jiyàn sí lọ́dún pé náà ah, wọ́n mọ̀ sí kẹ́kẹ́ bí adama wọ́n sì mọ nǹkan kan tó jẹ́ pé tí ìgbà ti ń ṣe báyìí bẹ́ẹ̀ yọ ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá tí wọ́n ti ń ṣe ìkejì ẹ̀mọ́ ẹ̀pẹ̀rẹ̀ wáyé kò lè lẹ́sẹ̀ mọ́ hmm? wọ́n ní kí ni ka fàárọ̀ àdàbí ní alákọ̀ọ́kọ́ alimẹ́ṣíù ìlà jùmọ̀ àti alẹ́ àkọ́dán kéèyàn ọ̀mọ́ mọ́ bo nǹkan lọ jímọ̀ jẹ̀mọ́ lọ jí ilé ẹ̀ bá súnmọ́ ni o. táwọn bí n bá sọ̀rọ̀. ọlọ́pàá lọ́la níyà bó ṣe fún ẹni agbẹ́jọ àbọ̀là fún olùgbò ìgbòlè lébòdò làwọn máa ju ọṣẹ láti ju ọkọ̀ jẹ̀mọ́ ẹ̀jọ̀ sí ọkọ̀ òkú àwọn oṣù márùn kí ó ṣe. òrèlí ẹlẹ́ẹ̀kejì ìsìbáàbù ìwòdúwé alálùmọ̀kárìn kéèyàn máa ṣe àlùwàlá kójú omi ọmọ ẹgbẹ́ olùtọ ẹ kó dé lásìkò tára bá fẹ́ ẹrù tí ò lè dàárẹ̀ ọlọ́rin tí ìfẹ́ pẹ́ ẹlòmí ò lè ṣe àlùwàlá nípa ìlànà lè ṣe o tọ́mẹ̀ ẹ̀rọ báyẹn tó ọ̀pọ̀ yọ̀ọ́dà rẹ̀ ẹgbẹ́ ti ọ̀dà tá àwọn ọmọ fún ọ ṣùgbọ́n ọmọ àwọn ìbáyìí àdáṣeré ọ̀rọ̀ ìmáàlì ni ọmọ pé kèé ṣe bóyá ọ̀dà rẹ̀ wọ́n á sì máa lọ́wọ́ àdé para arábìnrin bá ń ṣe báyìí tí ń sọ̀rọ̀ yìí dáadáa táàmù tàbá fẹ́ kó mu tí èsì kó lè já sáà rẹ̀ kò ní mọ lẹ́sẹ̀ ọ̀rọ̀ wà á lókùnkù màsáàjì bá sọ̀rọ̀ wa bákan náà kéèyàn ò sì máa fìdí mọ́ mọ́sálásí lẹ́yìn ìrun kọ̀ọ̀kan. Hmm jama péye méjì ni o jùlọ kí wọn bá yọ sásì gbogbo ògbà tí wọn bá ti lọ tán yọ sáájú òkàbẹ tí yóò máa rí tí ìwọn bí ó lè ṣẹlẹ̀ sọ́dọ̀ ó sì lè ṣẹlẹ̀ sàrúgbó tàbí làrúgbó ẹni tó fi àárọ̀ ṣiṣẹ́ tọ́lọ́ wá sáyìn rẹ̀ tí ètò ìgbẹ́ tọ́ba àárọ̀ sẹ́nà nìyẹn sáyìn fún ó ti á bẹ tí kí á tó ṣẹlẹ̀ ti ń jẹun ọmọ ìyìn tí wọn bá yọ nílé búrú nídìí ayò lọ́dún bí àbá jẹ̀bù tí ẹ̀kọ́ bá bà mọ́sá sí gbogbo ògbà tí ẹ̀kọ́ pín ẹ̀ wọ́n máa bọ́lọ̀ nìyànjú tàbọ́dọ̀ ọ̀dọ̀ náà lọ wà ṣùgbọ́n lè kẹ̀kẹ́ wọ́n ń jábọ̀ fún ní pọ̀jábọ̀ fún yàmà tí mo dáàjẹ́ ìwé ẹ̀ta ń lọ fíìsì tàbí ọ̀rọ̀ máa wọ Chelsea Romain wọn bẹ́sù mọ́sálásí ìjẹun sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ń pé dàgbàtì nǹkan tẹ̀ tó bá fi ń ṣe wọ́n lọ lókè sí amsa sọ yìí pé tó ti mọ náà mo tún ti ma òun náà alákọ̀ọ́kọ́ kí wọ́n máa kírun lóru nígbà táwọn èèyàn bá ti sùn lọ ẹlẹ́ẹ̀kejì ifṣáù sàlámù kéèyàn máa fọ́n sálámù ká sọ́yìn bá wọn gbọ́ sálámù tí o fi máa sálámà tí o mọ̀ pé wọ́n ti bẹ̀ wọ́n sálámà èmi ọ̀gbọ́n yìí rùn ní ẹ̀sìn ṣé wọ́n o kí o sára mi o sára mo ti ní ká mọ́ sálámà sí yẹn tanu ni mọ́ sálámà sí yẹn ẹ mọ̀ mẹ́tọ́ ló náà ni wọ́n dẹ̀ fún ní suspension salary oṣù mẹ́fà ẹwọ́ kí o oṣù mẹ́fà àbínà àṣírà nìkan lọ sí sànàbí lẹ́yìn wọ́n á ní kí ló lámì ewu sànàbí lẹ́yìn ẹ̀yìn tẹ́ ìbùsù filana ẹ̀ mọ́tò fi báwọn èèyàn lẹ́rú asúnà hurriya ń tàn pàdé nìyẹn bẹ́ẹ̀ ni bá a ṣe ń pariwo tó ìfẹ́ ń tàn sọ̀lá ẹ̀ wọ́n bẹ́ẹ̀ ń o ó yá tí wọ́n bá fi ẹnìkan sọ wọn lásán òkúra olóògbé mi wọn náà wọn lásán òkúra rẹ ọláwọn ọ̀dọ́ ìhò lọ́wọ́ o sọ ẹmu ọwọ́ kí ni pàyẹ yìí ṣé ẹ̀kọ́ jẹ́ bí ni wọ́n ní sọ lásán òkúra olóògbé wọn wá náà dà ọláwọn ọ̀dọ́ rẹ ìhò lọ́wọ́. nítorí wípé gẹ̀rẹ́gẹ̀rẹ́ ti máa ń wà ní ọpọlọ ọ̀dọ́ kò sí fọkànbalẹ̀ sí lásìkò kẹsì kejì àfi ọgbẹ́ sì darí bí wọ́n sábà sí ọlọ́run lára rẹ̀ má lu má bàbá fún o tó tó bàbá kó fáyọ́sì ní gbòó mi ó lè gbọ́ bẹ̀ tiẹ̀. bá a ṣe kójọ ìta ń sọ ọlọ́ba ìgbé wáyé nǹkan mìíràn ló gbé sí ìṣẹ̀lẹ̀ ní ọ̀sẹ̀ gbẹ̀yìn sí ọmọ adásẹ̀ ẹ̀sìn ìṣe lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tá a bá ṣiṣẹ́ ẹ̀sìn tó bá pé tán àfa àgbéwò àsìkalẹ̀ ó ní kí n wá òun fẹ́ mọ lẹ́bírẹ́tì yín sọ ọ́ lọ́fẹ́ mọ lẹ́bírẹ́tì wa ni mọ́tò wa mú wa mọ́sọ̀ ni mọ́lá sí lè fi o ní bá ti kà sẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ ló ń dúró àfa ìṣe dúró ìdúrásẹ̀ dì láti ìsìn lọ́mọ pé wàá bó sọ pé fáta tìmọ̀ sáṣọ pa máa bẹ̀rẹ̀ nínú kọ́ ọ̀rọ̀ màsílẹ̀ tàbí kọ́ ọ̀sán twenty naira jọ́jà ìgbẹ́ta lẹ́gbà lọ́wọ́ ẹ̀ gan kọ́ afẹ́rẹ́ ti sọ fún ẹ pé wọ́n ṣèṣe tí èmi ń pẹ́ dé lẹ́tí títí màmá rẹ̀ pè padà lọ́nà táwọn ti ń bọ̀ ó ní kíni níta ń sọ fún o. nàám kákìí sára dá o ọ̀kan náà àwọn ọ̀dọ́ ìfowópamọ́ láti rí àwọn kan mọ̀ nǹkan wọn kéwù ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ẹjọ́ jáde máa dùgbẹ́ mẹ́wàá bẹ́nu ọlọ́nu ẹ̀dógún bẹ́nu nta wa ń kọ́lọ́ yìí sí díẹ̀ inú pálọ̀ mi ọ̀dọ́mọdé ń kọ́ wọn àǹjọ́ ń sùn ọ bá mi pé sọ́ọ́sọ́ jẹ́mi náà máa wà mo ní òlé wa o oríṣiríṣi ni wàlláhi lèdí láìláìláìwà ìntàntú ẹni ti jáde máa dùgbò ọdún mẹ́wàá ìfẹ́ nu ẹ sọ pé téèyàn bá ń dá ìka fún kan kára bí igi tí n ka ní pépà kò lè gbọ́ yé o ò sì jáde máa dùn. sẹ́gbẹ́ tì ya ọmọkùnrin tí wọ́n ń bẹ lẹ́mìí ẹ̀ padà ni pé ó dẹ̀ ní ọ̀sẹ̀ ó sì sàwọn kan tí ó tiẹ̀ lọ ònú yàrá wọ̀dọ̀ bẹ̀rẹ̀ ṣé ẹ̀fọ́ tọ̀ sí rẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ lè sọ ọlọ́mọ lẹ́yìn ó ní mọ lásán ọ̀gbọ́n atọ́pọ̀ ẹlẹ́rẹ́ wọn náà wọ́ láwọn ọ̀dọ́ ẹsẹ̀ ń gbé ìrọ̀wá o ẹni ọ̀sán jọra wọn. jọra wọn wọn ní kí ó ní mo ti gbá lọ́wọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àṣẹ ẹlẹ́gbẹ́ mi ẹ̀jẹ̀ ó sọ́bi ọba àwa àjẹbà ọ̀rọ̀ rẹ̀ àtàṣe ọ̀rọ̀ dáyé ọkùnrin wọ́n wá ní conference láàrin ara wọn ọmọ nursery one ó ní dá ẹ̀ka ìrẹsílẹ̀ kò ní kí n wọ bí ẹ ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹlẹgbẹ́ mi ẹjọ́ sọ́jọ́ ra wọn náà ẹ dẹ́kun tá nǹkan kọ́ tá nǹkan yìí náà rí ìkọ́dù ẹ̀ lẹ́wọ̀ sọ́rọ̀ àwọn oníyàwó rí ìṣẹ́ náà irú fìdíò náà láti sàfọ́ tí ò lè ká máa ṣe alẹ́ pọ̀lú mọ́sálásí torí nígbà tí wọn bí abúlé abbas lè pè tá a ní ọmọ ń pè ní alimu rabbani tí wọn bá ń pè ní alimu rabbani olùnà tó dẹ́kun wọn máa ń fi kékeré mọ̀ rẹ̀ wọn máa gbé àwọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó mọ̀ nílá rẹ̀ ẹ kò tí àwọn ọmọ wí ni ó ní ẹrú sọ mi dáadáa wọn ò dáadáa wọn àti kò sọ ìmọ̀ kòtò mọ̀ gbàgbù méjì báyìí kan alábà nàbí ìka wọn fọmọlẹ ní ìsìn yẹn tẹ n padà fún ìrọ̀lẹ́ àkáàkì tí mo lọ́nà bí sọ máa ń pé èsì tẹ̀ ń wò abákan yẹ rẹ̀ àìsàn ni abákejì ìwòsàn ni tó àti kíkọ́ ń jẹ yìí ẹ̀kí oúnjẹ ẹ̀kí sì ń bọ̀ lórí di ẹ̀yìn mọ́bẹ̀ ẹ̀sọ́ mu àdàbí òní fún mú o wọn ò ní o pèsè mú o wọn ní o pèsè wọn mú kílẹ̀ pọ̀ nìyẹn bí o ọ̀sán ẹ̀ka mi ò ní kí bẹ́ẹ̀ àbúrò náà wọ kílẹ̀ náà pàṣẹ oríṣiríṣiríṣiríṣi tí ìgbà wá fọ́pẹ̀ jìmọ̀ lẹ́ni làpọ̀pọ̀ tó máa dálẹ̀ fún kòm wà láyé pàmì ni lẹ́ẹ̀kan náà torí pé yóò kọjá àlàkà yìí kúrúkọ ìlà yìí àmà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wàlọ́ọ̀lì wàlọ́ọ̀lì dán bẹ̀rẹ̀ ẹ̀ ó sì bẹ̀ẹ́ jí ìjọ ọpọlọ wa sí àbákẹ́tà àti àti wọn mọ́rù àti ní pé alihamdulilayi.

tí ń gorí nígbà yìí ọkọ̀ọ̀kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìtọ́rọ̀ àforíjì àti ìmọ̀ ṣàdúrà fún ìfọ́nù ti jẹ gbèsè ti jẹ ìfọ́nù gbèsè wọn ní kílẹ̀ rí wọn ní tòun náà bá tó sọ̀kalẹ̀ tó bọ́ọ̀rù gbòdò lọ́pọ̀ sí jẹ sẹ́yìn lọ́pọ̀ ní gorí nígbà yìí náà níbo ni lọ́pọ̀ sí ilẹ̀ ẹ̀lẹ́ bí a lè bá dé wọn wà gbẹlẹ òkú wọn máa jẹ one feet tí wọn bá ń bẹ láti bá ń gbèsè sí àmọ́ pẹ̀lú òkòtò lè wọn wọn fi máa ṣe ẹ ẹ ẹ jẹ àkúrà ẹsẹ wọn ṣe ó túbà. ṣé wà yìí ni fún ṣé bí ọkọ rẹ̀ ló fi pọ́n nàbí lè nígbà tí mo náà débẹ̀ ṣé wà yìí ni fún ṣé mo bọ́ọ̀lù dáhùn dé ni. nìkan bá tó dé ó lè dúdú bá yọ̀dà sáà mẹ́ta ni akadémọ́sá ṣe wọ́n lọ bí mẹ́tẹ̀sí mẹ́tẹ̀sí mẹ́sàn-án ìta wà wípọ̀ ni wípé nígbà ọ̀dẹ́ mẹ́ta o tẹ́mu bákìrì wá ń gbọ́ lórí méjì tí olùdó láwùkọ́ náà wá fi wéyìn náà ibà òkè olùmọ́sáàsì ìjímọ̀ wọ́n ní àfẹ́ ìlọ́jímọ̀ mọ́ ni ó ní mi ò lọ́jímọ̀ mọ́ because gbogbo olúwa mi ò mi ò rí mọ́sìkì súnà tọ́jọ́ ti jímọ̀ because kan nígbà yà máa mú yẹn òun ka sẹ́ẹ̀kù mi ìmí àjẹ́ mẹ́fà wàá ka sẹ́ẹ̀kù bò mí àjẹ́ bíi méje wàá kà mí àjẹ́ mẹ́sàn ọmọ àyà bulati àwọn fọlẹ̀ yẹn bulati mi yẹn nù àdé gbọ́n dáná bí sọ wọ́n dẹ̀ kájú àdé ká gbọ́ tó di mẹ́t àwọn dáná àfa àná sọ àwọn làánú àwọn òfin tó dọ̀ bàtà kàrí náà jẹ́ kàńgẹ́ wọn kò burú nígbà tó bá kí ni gbórí step three kí ni ó kúrò rẹ̀ jọ́nà lọ́rùn ó nígbà ìdílé lò <laughs> sọ wá ní ojúbà náà sẹ́lẹ̀ mi àti ìgbà ìgbà gbogbo jimá àti àbá ti fún àwọn àgbàdìyàn wọn kì í sòrò torí ṣe ní díà la hawla wala quwwata illa billah jẹ́mẹ́ ẹ̀ mọ́ bu apá àlámọ̀ yìí o ààrẹ jọ́sà sọ yé ni o lórí àtàbà lórí àkíntà àtàyè o ẹgbẹ́ ìṣẹ́ fún tẹ̀lé ọ̀pọ̀ sáájú náà fẹ́rẹ́ tí ó sàsọyé láàrin kí ni o láàrin tí ó pọ̀pọ̀ yé a ti wọ́n sọ dàrọ̀dẹ́ àti òtún mélòó ìkẹta òun náà ni ìtọ́hámù tọ́hámù wà á máa búyàn ló jẹjẹ ẹlòmíì kan náà kó búyàn ló jẹ yí ẹ̀jẹ̀ yọ ọ́dà lọ. báyìí ṣe àṣà tí sọ yìí aṣọ wáyà gbogbo ọ̀gá lọ́mọ yìí ṣùgbọ́n jẹ ọmọ wípé ọmọ máa ti tèmi ọlọ́run o èyí tí mo dá mo fi gbogbo ẹ̀ wọ́ yìí aláwọ̀ sọ pé ìwà tó kọ ní àdúrà kan tó máa ṣe ìwà nàbí kí nàbí ibi táwọn lọ gángan nù máa sọ pé Allahumma إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين إبتان لولي ọlọ́run bá mi dáadáa ni ọmọ ẹjọ́ tọwọ́ mi sẹ̀ tọ́ ọ bẹ́ẹ̀ ti gbé àdébí ntọ́rìsì ó ti kọ́lẹ́tà sórí ibú nù. jama ẹ bá ń ka oróyìn tọ́ sáà sí lórí ní pé ń dàlú ni oróyìn dàlú ni lẹ́yìn tí ọba ti fi bẹ̀rẹ̀ ọlọ́run kò dé ṣe bí wọ́n bá fẹ́ lú ọ̀fà yé ẹnìkan láti fi dàlú ó lóra ẹ̀ lálìkì àná rẹ̀ bí wọ́n bá wá ń pọn fún ọ lórí ọ̀rọ̀ òṣèlú náà bá wọn pọn ṣùgbọ́n ti débi ọ̀rọ̀ ẹ̀sìn a tó ọ̀rọ̀ lọ pa mọ́nà bísà sálà àpò ti kàdánwó o ṣọ̀kọ̀ sọ́nà ní ẹni ṣe lẹ́yìn àbẹ́rẹ́ lẹ́yìn sẹ́pẹ̀ mi. tó o bẹ́ẹ̀ lámì àbí Boko Haram tó o sọ pé sí rẹ̀ wọ́n sí Boko Haram ni. Ah, ọmọ forí gún o. ọlọ́run tó dáa lọ́wọ́ tọwọ́ ọ̀gbẹ́sẹ̀ tí àgbàdo ọ̀rọ̀ ìdáhùn bí ọmọ wí. ìdọ̀kí àdúrà. wọ́n jẹ́ máa lépè bí aburú ibi àwọn àrùn wà fún balẹ̀ mọ̀sáàkì jẹ́ máa nífẹ̀ẹ́ tí ò tó mi. <laughs> jẹ́ máa ṣe kí ni o. nífẹ̀ẹ́ tí ò tó mi. la hawla wala billah ẹlòmíì ń bẹ kó lè fọkọ ẹ pẹ̀lú mi kọ́lá kìí fi gbéyàwó rẹ̀ bèèlì ọmọ yà fún olówó ọ̀kadà dàrú bẹ́ẹ̀bí tẹlùmí àṣírí ẹ̀sùn bẹ́ẹ̀bí tẹlùmí sọ̀rọ̀ pọ̀lọ́ lówó tiẹ̀ tí ó fún olùbẹ̀ẹ̀ni tí ń bá ti fún olówó tọ̀dọ̀ mi ọ̀rọ̀ gbọ́dọ̀ fi sí dáadáa sára ilé ẹ̀ bèlè aráàta ó ní sèǹtẹ́ ní kí n sàdí méjì lórí nu ń wọ́n sáyìn ọwọ́ ń lọ kọ́ eight million fifty million ìyàwó ń kiri ògì. olówó kọ́ sábà kájà mọ́. yóò bá jẹ́ tí wọn ò mọ̀ sílámù lọ́wọ́ bẹ̀rẹ̀ wọn ò kí èrú ta ni. ẹni òfu yẹ. ẹ̀dá ẹ̀ ẹ̀wú ẹ̀dá báwo. fún ẹ ní kàn rìn kí n jọ kàn lọ́kàn náà kan wàhálà kan lóde bàtà bá ń sunkún lọ́ba sì gbàgbà lọ́ba jókòó wájú ọdẹ bá ń sọ ẹ̀jẹ̀. Ah, ẹ ti nǹkan dé bá gan yà á lójú pé. ṣé yóò náà máa mú lọ́rẹ̀? ẹ wà lẹ́kùnfọ́ ọ̀gbò tí mú tìkara tìkara múlẹ̀dẹ́ gbámú sẹ́yìn láàmú lọ́rẹ̀ èlò lọ́rẹ̀ ó bọ̀ ọ̀rọ̀ àtẹ̀mí àtẹ̀yìn náà ní jẹ́sẹ̀ kìkì ṣàìtọ́nù múlẹ̀ jọ orú táìmù lọ́la mo lè sọ wà ní àà sẹ́kítì ń bọ̀ láìpẹ́ òní táìmù tẹ́ gbogbo òní rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ ní àti ọlọ́run ní di àdàbà wọn ọlọ́wọ́n kánà bí ọmọ sọ báwọn wípé mọ́jà bọ́ máa tẹ́wọ́ tẹ́lẹ́sẹ̀ wà fún bá ní masakin jẹ́ mọ́ nífẹ̀ẹ́ àti òtún mi ẹ wá gba ẹnìkan yọ láyé léwu torí pé mẹ́ta ẹni fi lórí ayé rẹ̀ táyé sì gbẹ̀lẹ́ wẹ̀. àsọtẹ́ yóò sọ̀rọ̀ ẹ̀ o àti ń bọ̀rọ̀ àbúkù àsọ̀rọ̀ ilé yìí o bíà kápẹ́ ń balẹ̀ débẹ̀ wọlé tí ì bá ṣe ni ìhà àsọ̀yìn àwọn ti débẹ̀ tọ́wọ́ jẹ́ pé mo ti bẹ́ sẹ́yìn láyé lónìí mo sì lè lọ búra nípa àti bàbá pé kèé sórí àgẹ̀ ìjẹ́gbọ́dọ́kùnrin ní ìpàyẹ̀ tí mi rí ọ́fíìsì lọ wà ní ọ̀pá ẹ̀tí mẹ́lẹ́bẹ̀ kò sọ́dá gọ́ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ọ̀pá ẹ̀tí mẹ́lẹ́bẹ̀ kò sọ́pá sí lọ́rùn ẹ̀wọ́n náà nìkan terrorist la hawla wala quwwata illa billah wọ́n ti bá lè mẹ́sà kí n jákèjì ń gàrọ́ mẹ́ta wọ́n máa wọ́n fẹsẹ̀ tálẹ̀ nìta yé tó lọ́wọ́ lẹ́nu tí ó sọ wípé òun ìdá sábúrú nìkan tó bá ti rí bóti fẹ́ pa orí àga àwọn ìlà ìfẹ́ àga yóò mọ̀ mọ̀ sí ojú ẹ̀sẹ̀ yóò mọ̀ parí bí ọ̀sẹ̀ kí la fẹ́ gbà mí wípé wọ́n dájọ́ àwa ń pààrọ̀ adájọ́ máa ṣe ìwádìí ìjọ dájọ́ wọn pa sì rí túnṣe alọ́run pé ẹ̀yìn àwọn èsì ẹ̀rìn lọ́wọ́ àkùsọ̀ àlà gbọ́ àlàsí mẹ́mbẹ́lọ ẹ̀ chíńjì ẹ̀ jẹ́ wípé ó nífẹ̀ẹ́ àwọn tí ò tó tí ó sì lè máa sọ pé wọ́n lọ bí mo ṣe ṣe sílùú ìní kò sáyé mi. abẹ́kùnrin rẹ̀ náà wọ́n lè kàn bọ̀ ẹ̀ ń bọ́ kí wọ́n lọ́nà àdìsàfúnà wà láì ọ̀pọ̀ ọ̀yẹ́ wọn ní ànábì àti gbọ́ yẹn lọ́n tọ́kọ́ wa ẹ bá ti ló lórí ẹ mẹ́gbèsè pé torí yọ ọ́ ọba ti gbọ́ mọ́tò lórí ibú yọ ọ́ jẹ́rìndínwó pẹ́lẹ́ntì olùsùn máa ń pè báwo òfò ni ó ṣe tó jẹ́ wípé olóńgbò nígbà tó lù lọ òfò ọkọ̀ wọn náà kí ló mọ̀ wọ́n dàbí abúlé ìlú náà ó ní ẹ máa pé Allahumma dinhum jẹ́mẹ́ ẹ̀dúgbẹ́ kama kanu yadinunana ọlọ́wọ́ bá àwọn jẹ́ ń gbà ẹwà bí ó ṣe ń sọ̀rọ̀ wọn lọ́wọ́ sọ̀rọ̀ wọn ẹ̀sùn bẹ́ẹ̀. kan bí ìta àwọn ẹwọ ẹwà tẹ pé ẹwẹ ẹtẹtẹtẹ tí èèwọlé bí ẹ ṣe ń fẹ́ fún àmà tẹ́lẹ̀ fún àmà wọn dà bẹ́ẹ̀ lọ sàn wọn. tọ́ba kasi chairman government etí ló ń bá yẹn ẹ lọ pa fáyẹn wọn tí èkó yàrá yẹn dá ọba tó wájú ẹ chairman ló ń di ẹni kí n wá rúmẹ adé àwọn ọ̀nà ń sọ ọmọ sáà rúmẹ ẹ̀yin náà mọ̀ sábẹ́ àkókò náà pé dáadáa kún fẹ́ fóònù ẹ̀hìn yẹ ọkọ ìyẹ ọkọ. yìí téèyàn bá fẹ́ torí pé wọ́n mẹ́tẹ̀ sùmáyà yóò kọsẹ̀ ní lára àwọn ẹni ọlọ́jẹ́ wá jólósì. jama wàlọ́ọ̀lì lè ní láìda ìdá wa téèyàn bá ní ìsọjí ọ̀pẹ́lẹ́ o tí a bá kọ́wọ́ ìgbà mẹ́yìn kí wọ́n wá fún slọ́ọ̀tì gọ́fúnọ́ṣípù lọ́fẹ̀ẹ́ yọ̀ọ̀kọ̀ kí ni pé wọ́n sọ pé àlè ojú ojú bọ́ ọ́lẹ̀ láì dìbò fún ọ ọlọ sáyìn wọn ó sì bu abọ́ ọ kọ́ ìwọ lójú múdẹ bá wà a bí olè bí sí bí ọmọ ọlọ́jì jì wà láì tí ẹ̀kọ́ bá ń tàbí ìyọ tí ó sì bu ẹ̀kọ́ bí a kí alẹ́ àfi ń lọ mi orin búre ìlèmí wa ń pààyàn tó tó dé òtún àwọn aláìmọye ọ̀nà èso ní kí lọ́ọ́ ẹ̀yà fún yín bàbá yà so o lè jẹ́ ìfẹ́ times hundred wọ́n fún báyìí masaki wọ́n fún sàn pé rúbà aṣa mélòó mélòó mú àtẹ́ẹ̀rì tí wọ́n kù mọ́ lórí agbábà tẹ́ ń kó mú àdáwù màdì fún bíbí àbúwá wà lọ́ ìlú wọn wọ́n máa fi géètì tí àdáwù tí ẹ̀ mú lákàbá rọrùn ọlọ́run ó ní ma sọ wípé ìbúra tó ogun mo sì ń sá ìdájọ́ kìí sánà wọ́n pọ̀ bá lọ ìbáraẹni lòwe àti tí yóò àjẹjẹ rúlù lórí àjọ lọ èyí kata wò ní gbà òní kẹ wá ní àmìgbà a máa ìwé ìjọ ìlú omi o ọdí máa sọ̀rọ̀ àdàbí wá ó lọ́wọ́ torí ọlọ́run tí ọ̀pọ̀gbọ́n tó ń sáyìn sẹ́tọ̀ fẹ́ ṣe ọlọ́run fẹ́ fẹ́ ní fiṣẹ́ nílẹ̀ ẹkún lè bí ìlànà ti mútà níbi ìmọ̀ òwúrọ̀ lówó jù torí ìsìnlá pè ọkà àti nǹkan náà nǹkan mẹ́rin wa nǹkan mẹ́ta sẹ́ sọ ẹ́ nìkan láyé lémi táyé tó lọ́wọ́ táwọn ọ̀dọ̀ tọwọ́ ẹ̀sìn tó rárá ní tọwọ́ ẹ̀sẹ̀ tọwọ́ á nífẹ̀ẹ́ tí ò tó. salawatu ó tún wá ní abúlé náà pàápàá yé o ẹ ìyáwó èèyàn má nàbí máa ń ta o sáàbà àti ìrẹsẹ̀ pé pé ó yà dá kí wọ́n á fẹ́ ṣe oṣù ọlọ́run náà ní ìwòsàn náà wòye nígbà bẹ́ẹ̀ ní ìṣẹ́jú nínú ẹbí ogún ìṣẹ́jú bẹ́ẹ̀ ní kí ẹbí ẹjọ́ máa ní ọjọ́ aláwàsá ń bọ̀ lọ́pọ̀lọ́ sí méjì ìtàmù sálẹ̀ bí sinú ẹ̀rí kan sàbí wọ́n sì rọ́ tẹ̀lé ìgbàwáyé àwọn àbí ọkọ̀ ṣe é sì tábà tí sinú ọ̀yìn àbò ìgbẹ́sì méèdè hádà káàkiri ìtí àwọn ọmọ bàbá ní ìsọ̀rí tọ́ta ọ̀pọ̀lọpọ̀ kìbìrì wọn tọ́ta yé wọn orí wọn wọ́n lè اما جبت نتيجته نقل لي في المجال الصحيحين من حديث ابي هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الامره والمسكين كالمجاهد في سبيل الله احسبه قال وكالقائم لا يفتر وكالصائم لا يفطر. النبي صلى الله عليه وسلم قل الساعي كيف نقول الساعي lẹ́yìn ọ̀rọ̀ wa òun lẹ́yìn tó jẹ́ wípé ọfẹ́ ṣe dáadáa fọ́dọ̀ ẹ̀ nìkan yóò tún sẹ̀sẹ̀ wá lọ mọ́ ẹsẹ̀ wá di pé ṣé òtí ìdí dáadáa mi ni kí ẹ lọ́wọ́ gbé ara wa bá wọ́n wá tọ́ ọ̀rọ̀ tiẹ̀ fúnra ẹ̀ ló dìde pé ah, mo gbọ́ pé opó kan bẹ́ẹ̀ ń bíbà mo gbọ́ pọ̀ kan bọ́ afa kan kula ìtọ́ ìwé dẹ̀ ló ti bímọ bíi méjì mẹ́ta àṣà ìnìyẹn gbogbo ẹni tí bá wá bò ní bó ṣe bu opó wọ́n ní skin aláìní kéde bọ́ wà bá tó lè pẹ́ ìyìn dúró eh, eh, eh, wákìlì oníyẹn ó ah! kíyèsí lé bàbá kéde àní láti bí ìjà wọn so ó kíyèsí pé wọ́n dáná mẹ́ ó lè mi ní òwúrọ̀ èéfín o yóò sì gbé oúnjẹ ó lè gbé lóru yóò lọ gbé bá kéésì ìwọ́n kò tiẹ̀ bàgàgàgà náà ó fi àlọ́ bẹ̀rẹ̀.